الله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالأوراق الأفضى لا انقسام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل العقودة من لساني يفقه قولي ست الله مقبول علينا وعين الله ناظرة إلينا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 على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين إلهي inira yau ikirima ya kani ne gun anabozi abu jahal fir'aun al'ummon tomori sallallahu alaihi wasallam inonnyuru inusoni men naa don ahiobare mave ijagurete riyakani kam nabai muhammad salla sallam o kaya sabin mini hetepe kai sayatikum ikrimatu bne abi jahalin muminan muhajiran ikrima na wori abu jahali ọjọ ẹdọ ometu nini ọbẹ iná bíbọ nọbẹ mọmínà nàáfin ọdọnà dọwọ àbàrán muhajiran ọdọnà bá mi hijira ahórí maka na wọtí madina yà tẹ pọntó múri ọba rẹ bụ tasọbù abá asúnà kwada náà ọhún nìyẹn. فإن صب صب الميت أبوكو يكوكوه أكوين سودا قوه يوذي الحيا أو كتبنا توهين ولا يبلغ الميت وهو أنا نراي أنا قوان أنا كوكوان أو تكوان الله إليك نبي محمد صلى الله عليه وسلم أو يكا inni foresight ọ̀nà òmòrísí mẹ́rẹ̀lá ọ yẹ ka ìkìrí ma ọ bá wọn ní ni ìrẹ̀mọ̀ náà sábẹ́ ni sábà ní sẹ́tẹ́ abuja hàn dẹ́bẹ̀ yẹ sọ́nu wọ́ta anabuja mi bá sẹ́tẹ́ mẹ́ ẹ yẹ ka ntòmúrí ọ yẹ ka yìí bọ́ọ̀mọ́ ní húrẹ́ bá tó kẹ́nẹ́dì inú húrẹ́ dẹ́ pàdánù ka ká ọtún mú rí ọyẹ káyé ìrí mẹ́mú rí anáwó fẹ́ ọ̀sán nìyí. iná nàbí ọ̀nàbí ló mú rí rà sẹ́dọ̀ káyé va fẹ́ dọ̀ ọ̀bá dọ̀ọ̀ máa fẹ́ dọ̀ ọ̀bá mi hijira nù. ló ń tó mú rí lọ́mọ itiri mu mu ebo yɛ ɔza abo nrosan anyi ze tue na gyɛ bi ikiri maka anyi sɛ kɔ nrosan again nrosan kene ɛnyi sɛ do kɔn rɛw bɛ doze eva do si sɛbɛ nrosan ka inni muslimatun wa anta mushrikun inni muslimatun wa anta mushrikun. osani kɔ ɔnɔrɔ abali musulumi nɔrɔ awɔrɔ na o ewiri yi bi kaafiri wo ɛdi dɔw dɔw ali ti na eyi ekiri ma ɛnyɛ na na dɔw o ɛsoro ɛyɛ ɛsɛ ɔbɛn wɔn ɔbɛ kɔbɛ na ɔkɔ n'ɔdɔ ɔnu o ha yi ɔdɔ kɔbɛ na ɔkɔ n'ɔdi islam dɔnɔ tó ń tó ɔmɔ yi ti lɔ ɔnu ikirima dɔbari mi eyan dɔka ye inna amran yahulu dunaki wa duna alkhalwati bi la amrun kabir iri ama na meka aso zɛ ka nyi sɛ kɔmrɛ wo abɛ jose baro se a iri ɔba nya ɔri ama se zo ɛnni mɛmɛ di ayɛ ho dɔwɔ kusa na ɔma ne ka yɔ yɔ ɔdi islam ɛdi kɛnɛ yi kiri mɔrɛ kakiri ɔba nyɔri ɛna na didi ɛyɛ ŋwɛn. láti ohun tó mú nínú ibi. ɛnyɛ nyanyi ìkiri mɔhúrɛ bá tɔ àná ɔnà ɔbɛ tí ló ń tó mú yíyí ɛni ɔnà ìjọ

ama nyinyi ho anene aka ke ya rasulullah aka ya muhammad ما هي محمد إن أم حكيم أخبرتني أنك أمنتني أخواني حكيم أسانا كارن أوكي نبضون كوارا ما ينتيون كان سوى أنسو قوامون don to mu sallallahu alaihi wasallam baka sadaka fa anta amin onyi hakim o kizaila ya ma ya na tayo ama ya na tayo mi an sa sa kanyo bi kirima baka ila matadu ya muhammad so ana hela ne na na muhammad prophet to muri don to muri baka yi adiuka ila an tashhada an la ilaha illa allah ma hi onini kawa mi denu ke nyo hina sama wo heke e wo mori on ngara girigiri wa anni abdullah wa rasuluh on ni bo doka on na muhammad sallallahu alaihi wasallam on hi mori ha ne don le bon to mori hi wa an tuqima salat do ala sala e ko je salo pe ya ko he wa an tuti zakat do ara yin zakat poro don to mori a bo bo bo ba islam do ga reka ọ̀fẹ́rẹ́ mi zaka sọ́ọ̀mù ramadan àwọn ramadan nù ọ̀ẹ́bà ọ̀fẹ́rẹ́ mi ramadan hajj albayt lima ni sọ́tọ̀ ìlànà sẹ́lẹ̀lá ọmọ bẹ hajj ayé nàní yóò náà mórí ọmọ kata yìí dóòzù rẹ tóra màá wọn. ní kiri madọ́ka wàllọ́ ọ̀nà oṣù omori kiri nu má da auta ilà ilà haqqin ìzẹ̀ ìzàwá ó fi ọ̀là nínú. إذا إذا أجد ننان وما أمرت إلا بخير إذا نسوس قدا إيه إذا أو إذا أولا سقدا دوكو كواكي كارينا دوكا إيه قد كنت فينا والله إيوان إيوان مهما أذا أوبي دي دي إنا كاكينين نين قبل أن تدعو إلى ما دعوت وأنت أصدقنا أصدقنا حديثا وأبرنا برا داكو بانيكا إيه. waahyobaame ne sɔme waahyobaame no naano ɔdhawo hei na kaka ne nnem dei kɛ wanyize iza hui ne rɛ ɔkeka no dei kɛ wɔre bire ebiretere hui na ne aka ne nenen ine rɛ ɔka ɛwɔ e wɔ ne rɛ iza hui ine biretere ɛwɔ e nye biretere hui ɔdrɛ mɔ no ekirima dɔtowanteten دوكاي إني أشهد أن لا إله إلا الله وأشهد أنك عبده ورسوله أنا نيفنو كنيو هنا سنة ويا كيبو مريه أنا دابا نيفنو كي وانتو مريه وانا محمد صلى الله عليه وسلم أريه مريه ويندو وانتو مريه أبرا من ذكري ما دوكاي يا رسول الله ما هي وانتو مريه أرى الإسلام ما بيلا نيجي ندو بتشيني أعيش دوكاي إجانو نينا كتاب يان هيفي ọwọ́ wọ́n bọ́kì yẹ muhammad máa hẹ́ muhammad àmà ìjọba àti kẹ́ńtà ti ṣahada bí language ẹ̀ dọ́gba bá ọgọ́ nù dọ́gba kàkí yà rọ̀ fún lọ́wọ́ máa hẹ́ wọn tó mú rí alimni khayra shay'in aqulu zumiya ọtiri anam anyanyo izaku kerekere anam vayira ọni mi baasi ọni mi baaka zumiya bi maa kaa don to muri ka taqul wa ka kai ashhadu an la ilaha illa allah wa anna muhammadan abduhu wa rasuluhu shahada na rai na su islam sa de ko don to muri bare ma kai ko kan wa ka ka an la ilaha illa wa anna muhammadan abduhu wa rasuluhu dikiri ma do kai summa mala sada yo sai won to muri Mọ́tò tó wòrí ni. Dọ́ntọ́ mo rí تقول كاكا انتم مريا كاي كريمان كريمو كاكاي أشهد الله ما شو مريت لن وأشهد من حضر من حضر ما رشن نني هتبني تلن أني مسلم كوني كريما أنا رأى المسلمين مجاهد أني كريما أنا رأى كورا كوتوا لغو مريا لبني muhajirun oni kirima oni ba mi hijira wala te makka na madina ikirima do bo kan do bo ka an kon to muri me ko kan ila na na na yo man shoka an kon to muri me se pa me ko ka don to muri do kai e. al yawma la tas'aluni shay'an u'tihi illa a'taytuka iyyaha iyyahu donto muri kaji no na man enyi so ni na isi ora do pamin no ase e eh, oh, eh, oh, kirima isa fa no na nyukata oyime oyisi ora do po no ntomu ri e no na ase e kirima Watu mtume Muhammad sallallahu alaihi wasallam. Ila madi ọ̀nà ọ̀pẹ̀ wọ́n tó mórí yìí an tastagfira li kulla adawatin adani eh adaituka ọ̀nà ọ̀pẹ̀ wọ́n tó mórí kawai jẹ́ ibi ọ̀nà hún náà bọ́ọ̀lì záwọ̀ níbi ọ̀nà ní záwọ̀ níbi àwọn makamin lakituka fi àbíkó ma ahọ́ọ̀dìrẹ́ kó ọ̀nà ní baragẹ́rẹ́ òdò ní gbére òkúrẹ́kó àwọn kẹlẹ́ ni kòltuhu fi wàjìkà àwọn gaibatik abi irei ɔno nika idiri odivia o iya wɔ nika na abirɛ ma o ɔno afa akɔ gyi ibi ko na mi na. lọ́tí o tó mọ yìí. ilẹ̀ ọ̀nà fọ̀kàlà rasulu sallallahu alaihi wa sallam ló ń tó mu dọ́ka yìí allahumma ewo mori yìí egi fere lahu jeyi de yọ kula adawatin adaniha jeyi de yọ hu na bọ́yì zamani di ọ̀nà zamani di. وكل مسير سار فيه إلى موضع يريد به اتفاء نورك رجي إذا هنا بصر ماذي أئننا هنياني أذيركو أبي أهطوها ماذي جوزيكو أغسانا كنسي ميو اتهوية ومريه جيبه هنا نيو واغفر له ما ناله من إردي في وجهه أو أنا غائب عنه ewomori duwari jeibe hona ne ya oyi dumo bóbi ya mi dodo mi àwọn abẹrẹ ma mi dodo mi jẹ ike wọn nani ewo mori yi. sọlá tó ń tó mọ yìí. wẹ́rẹ́ sàmá hàn tó ni wẹ́rẹ́ ìjẹ́ ìbò ń tó mọ yìí ni. ujẹ́ abuja hali. dafa yanni sabu jahali ne ko to mo abuja no di polu ne tudika ama e wo era ku na. de ne suna ba ka ka ya muhammad ko na e kana ko ko ro li ogo ne su su ana ma ye ko no di doya o ka ka yi fìràáhùn náà nà ń tó mórí ọ̀nà dídí ní fìràáhùn náà níbi mọ́sá ọ̀nà dídí ní fìràáhùn náà níbi mọ́sá àgùnkì fìràáhùn náà níbi mọ́sá ìdí rẹ̀ yìí tẹ́tù rẹ̀ yìí déèrè kẹ́bí ní àbáàrẹ̀ nàánì wọ́kànìkà yìí kọ́lá ámántò bílẹ̀ bí ámànà bìhí bànú ìsẹ̀ráìlà wàhánà mìíràn mùsùlùmí ìdí nyàbáàrí ó déèrè kábí nyàbáàrí ọ̀nà àdìní dọ́kọ̀ náà dọ́rìrì ìsọ́ní ìbànú ìsìráìlẹ̀ ní dọ́rìrì àmìbì mọ́sá kààbọ̀ wọ́n ní nínú mùsùlùmí kọ̀nìrẹ́ iná ọ̀nà bàbà ní mùsùlùmí ó ọmọ sọ́rọ̀ ni ẹkọ̀ fún ọmọ ọmọ ayẹ̀ anamẹ́kọ̀ múrí ọ̀ka ká àlà ààrùn ọyà ni ó sàfà dọ̀ọ̀ wọ́kọ́dọ̀ aṣọ ìtàn ọkùn tẹ́mínà mùsùlùmí wọ́n àrí yọ wọ́n àmẹ́nẹ́mẹ́hìn rú inú mi dọ̀ tẹ́n. sèrè ọ̀nà níbi mú sọ ọ̀nà mọ́ mi kíkà ní tuntun kí ọlọ́mọ ọ̀tàrí ọ̀lẹ́ níkà sèrè ọ̀nà yẹn bá ọ̀tà níbi mú sọ òpó ọ̀tà ògbó pẹ̀tàrà ọ̀ times. dáhìí yà mú sá yà mú sá ọmọ musa bá mu tó musa bá mu tó ọ̀rọ̀ wa kẹ́ musa bá wà tó. ebe ne musa adọ́dà tó. ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni asar ka ye omori ka wa izati wa jalali omori kọ́nà osu nneban ọ̀nà osu tiyo ni lọ́wọ́ sọ̀dọ̀ àfàbíyà màrẹ́sọ̀nù wàhídà ó tóbi gbogbo ka ọ̀nà omori gbọ́dọ̀ tó lọ́wọ́ jẹ́dẹ́ni lọ́wọ́ jẹ́dẹ́ni mujiban aw kama qaal lawajadani sari an mujiba omori ka waya ni bituka ye ono omori oni ani tono hu done han done dotun lawajadani mughifan mujiban mughifan baya ni bituka no omori ono ono adotun ono omori ono ya no kokore ama muso tuboporo wọ́n tó mọ̀ ní kìfìrà áhùn náà ni àbújá lè sùn náà ọkàkà tó mọ̀ ní kọ́nà ẹ̀kọ́ wọn èsù náà àmọ́ náà dẹ̀ báyìí ó yá ni báyìí ìzọ̀ ọ̀nà ìjọ tó mọ̀ ní mọ̀ nrà máa bá dúró náà yọ ìkìrí mọ̀ náà fòsí àbújá dé ìrẹsọ́ ni mẹ́yàn dúnyún mú ẹ̀ẹ́dọ́fì ní ìrẹsọ́ náà ịrụ n'ọkụ ohi ntụm doke nwe ntụm ri abaha ya jee doni dweke ha doni dusa ha imezu kwuzi gị ọ islam orozo omori jọ. oze evani ọ na-edu ha ịnọ isusu kata islam ịnọ isugu islam ọbọ ẹtọrọ tọrọ ọ na-edu ha abịa jee rege doni kụrẹkụ jọ̀dọ̀ ìkójígé wọn tó mórí ọ̀rọ̀ sí kójígé islam ẹ̀kọ́ rẹ̀ tọ́ra náà máa kún ilé rẹ̀ kún tó rà gbọ́n mórí yìí kúrì yọ náà horúmọ̀ náà máa ní kàrí ọ̀nà náà eré ọ̀nà kan dọ́ ṣọ́ọ̀sẹ̀ kó tó mórí yìí náà ẹ̀yìn rẹ̀ kọ́ náà bẹ́ẹ̀ ọ̀nà bẹ́ẹ̀ kọ́ náà jẹ́ ha ọ̀nà bẹ́ẹ̀ kọ́ náà jẹ́ tirẹ̀ máa náà dɔnku ɔno bɛ kaka yɛ abaa dɔn ɔbɛn ama hɛkɛ nɛ mɛhɛ ɔma hɛkɛ nɛ nɛ ɛnɛ mɛhɛ ɔbɛn kɔwaamɔn kakɔ ɛtɛ yɛrɛ ahodoɔ a anyinaa fi la ɛnɛ mɛhɛ no ɔma yɛ ayɔ bɔnna yɛ de ikirima kɔraa ɔn ni kitaabi masaadi ɔzɔ ɔbɛn nɛ aka yɛ kura na ɛna tora ɛnɛ mɛhɛ ɔbɛn bonya na zatuna alquran ni matlasho murihi netrika akijeni ini jenjo sado shal quran murihi ora shal quran murihi do mani vers do mani sokwe do kalam rabbi kitab rabbi taka ndo muriham kalam rabbi ile kiko muriham to na chakore da da jori ina ina wa muriham ayari ina wa muriham ayari ọ̀gá ẹ̀rọ náà ní islam dáwọn ní gẹ́ntọ́ wọlé ọmọ ma ń zari wọlé yíò mọ̀lí títẹ̀ yangada slọ́tí tó wọlé ní ní sọlọ́tí náà mẹ́rin ìjọba yí inú rẹ̀ kó ọ̀nà kò kò kò ọ̀nà wa kó ọ̀dẹ́ máa ama ama vile ku jihad ama vile kutoza kwa marihi aya maarakatu yarmuk inakuwa nako eti yarmuk ebe hivyo ko be akura kona danyi irot data katangun yokuwa murihini nini ìrẹ́kọ̀ọ́lọ́ mọ̀ mọ́mọ́ iná ká ní òkú ọmọdé ní ọ̀rẹ́ ní rome ọ̀rẹ́ ní rome ilé ipa ọ̀nìrẹ́kọ̀ọ́wọ̀ kẹtẹ̀rù dání rome ní èrè mẹ́rẹ́ ìkìrìmà ẹ̀mpọ̀ ụwọ̀ banyan ọma banyan dɔba do twi ba do twi huu ne huura so mantame bɔ so wɔ banya ne èyí xɔlì bíl wàlí xɔlì dɔ wà gɛrɛ kun ɔnà wa dɔ gɛrɛ kun ɔnà wà kɔ èdè zɔn ɔnà wà kɔmanda èyí xɔlì bíl wàlí rèé sèso nana mɛ. ọyẹ kama àwọn afẹ́ so wàdé no na ọ̀rọ̀ òpóró dá ẹ̀wọ́ ni ó lè tún yẹn wọn. dèkọ́m bin walid rọ́jì aláhùn anumadjúmá yìí dọ́ọ̀sì fìtí ni tọ́ọ̀n dọ́ọ̀kì kiri mà nàbà nàbà àti wọ́n su ọba kátó kòmórì nsú ọba kòmórì ikirima baka إليك anni يا خالد نعم يا خالد يا khalid نعم فلقد كان لك مع رسول الله صلى الله عليه وسلم سابقة أما أنا وأبي فقد كنا من أشد الناس على رسول الله فدعني أكفر أما سلف مني صلى الله عليه وسلم بقى يا غالب أيضا كان أيضا كان ewere ereme enugo ntụ omorihi wadọịra kwụ onugo ntụ omorihi amadi kirima ọ nara adani abuja ha ina na ne kaka ye ene ekwo ha no ntu omuri etetere me ina ne na nya ne kwo ha no ntu omuri oba bo na bo ni bo no so so me kafara ye bi ono nere dedevu ọ̀nà mọ̀sánì obìnrin sábà mórí òjíjẹ ilé ọ̀mì lọ́la rẹ̀ máa kàátọ́ ẹ̀họ́lì dínníkà yìí ọmọ ọ̀nàrà kó ike bíríkì oyin ni na ntó mórí kò rẹ̀ kó oyin ni bírí ntó mórí dòní bírí ọkọ rẹ̀ kó àbìrì ẹ̀yìn rẹ̀ ajé nọ́nà ni dòní ilé ìjọ ẹ̀yà ní

ina nana si bɛ ana tutu ɛdɛ si bɛ ayɔ tuwasu kɛ ni skin ni sugboro a ɔnyara dana n'ahi alharif ɔnkulan ahi alharif anabodi hisham ɔri derar anabodi ala al'azwa ɛnna ɛbɛ ne nan dɛ si bɛ ayɔ de mi ku kini ti kini sugboro a ọbẹ mi na ẹbẹ ne naani daba na nye nnama vẹẹn dẹ hara vẹ hara vẹ dẹ ni ne kyerɛ kyerɛ o vẹẹ nan. adé ne nan dẹsẹ sun wọn ní rome efu yẹ tẹ ne na eku ẹ ẹ na efu èyí wọ́n yẹ kí kan so ànyè kànyè so dọ́ọ̀jì ànyè ẹ ẹ ẹ mẹ́ẹ̀ka kàtó bisá yẹn ní nfa ama sɛ na ɛsoso no ne mɛkɛ no ade ne kaba na sɛ so hoa dere so aho na rɔka ne bɛhɛ tɛkɛ ne dɛ korɛ kɔ no agoruka de no ne gya korɛ kɔ no adɛ ibi kɔ ne deɛ ibi ayɛ metɔ kaako erɛ kɔ ɔna eye na ahodo ibi kɔ yɛ deɛ kɔmanda ɔno no mo nnɔ erɛ kɔ ịvanị ya anụrụmi na-adọgbu ogwure tịzọ dị abụ ọsọsọ nwa domori chere victory wa dọchọrọ gụmgbọ n'ọyịwa dekwu anụrụmi na-ete tọ́tù tó ma ń ráṣọ́ kẹ́bẹ̀ẹ́ ebe kó òmòrí anya na n'abọ ọta na tete Ị na ve na-atụ ori ihu ete tete na nwere kwụkwọ atọ hwe enadi ina na ekonom alhari na wali hisham ison anaba onye ara dị ikirima lu erugbanye omori abuja dị otu kiki ya mụ daa nịnịra da onyara na ha alhari da ni na aljanna ama ban kuli kirima da ni ne ra uja ni kirima da na aljanna la ilaha illallah muri na baba ya amin alhari sana hisham ono tana twetan ayash ana wadi abu rabi'a ona retana twetan de go gurengurengun ɛnata da tora tora sa ɔmo bi kirima na wosi abuja hali ne ɛwɔ gburengbureng hɛtɛ inu so na ba soa mɛ. la ilaha illallah bal haris dɔkaari na ahyɛnyi yɔne gbɔnugu yɛhwɛnyɛ inyɔnɔ yɛkinyɔnɔ bi tu alhari bi kirima bɛ kani hyɛn. dọka ọsụma nke kirima ọnọrọ nyiri inyo nọ n'ihu akụkụ sọ na ayọ ikirima asinye bayo kene ọ ịba nwụnụ ban ayash anahụ tepe dọrị ma nke n'ishọn dị ikirima ọdọ ka ayọ ayash ọsụma nke ọrịa esinye nọ n'ihu asinye nọ na ayọ ịga na asinye na ayọ ayash ịnị tuku họfụ na-ete akụkụ sinye nọ n'ụwa dama bayo na ịba na emere arị na gere omuri ihe nị ee onye n'igwe ile na-eto ɛna onye ni hura ina na ita wallahi aljanna ne nisi ha na ne ire ka ire esi nipa ɛni re nifa ɛna nya na ba bata na aljanna fa muri na baba ya muri na baba ya din ba bi su talik sahi talik comment nimbe sutadi kire inire ono na yavu mana kare ono ndia no man tahiza man kale yavu ilini ile ikrima ore to pe hano ni daka ile ne tuka izaliza ida ino na ze ino ni ze han han oya yonto mo sallallahu alaihi wasallam amma ijabara di islam ìjọ́bẹ̀ lọ́wọ́ musulmi rírọ̀gún anaghị umu hakim rírọ̀gún búsàn ni ẹni ìwé ẹ̀hù ẹni ìwé ẹ̀hù ọ̀íṣọ́ bẹ̀rẹ̀ ma bẹ̀ dọ́ha hùn ní hakim ọ̀rọ̀ rẹ̀ islam

dɔkta wa kure ma slati o tobiri ni ama nke kiri ma takti so yue ɔmɛ bi ayi dɔ yaba kure kɔ abɔ mi ni ɔbɔ yue waka ni sina ba na ba ɛyɛ e ni wɔn mi kura baagari umo de mi kura oho umo handak umo fati umaka mama na nema mere yenyi uwe uwe na yori biko bere izi ana so go kai boyi ya na teren aya na ovi do ye ire kon do ya na me kon Allahu akbar Nati onto muri ni Amanya ku yarmuk bakanyi sa hizo ajini Allahu e, akbar Esko no shahidi na gero muri domori dɔsinɛɛya nsu sɛ yi dɔnna ikhalid bin walid wofa ni poro o de bi sun zirɛ ko khalid bin walid ɔno de bi sun zirɛ ko Ana kɔ mɛ esu yɛ sɔsɔ san ɔjɔ yɛ ŋo ɔnɔ mɛ ne yi esu esu pa mi esu awɔ ɔmɔ bi dɛ mi ka ye ɔnɔra akora ko ɔnɔra akora ko dɛ ka ye enye ɛhama bɛ tɛtɛtɛ nɔpɛ ŋwani.

ìjẹ̀yìn ọ̀yà kọ àkọ́rẹ́kọ́ náà àyìn ìhà àkọ́rẹ́kọ́ náà àdéhùn máa rè tó náà kà ànáṣọ́hóró rèdè ànáṣọ́hóró rèdè rẹ kú kọ́lù mi wọlé àbáwọ̀ zèké sẹ́fẹ̀ ọba màmá mẹ́rẹ́ tẹ́ ní òun rẹ kú kànáṣọ́ ọkùnrin kèwé èrò kàyé òzìrì nyọ́ bìíní àbí bẹ́ẹ̀ wéèrò kàwá kẹmà láì kọ́ kọ́kọ́ bẹ́ẹ̀ àbá kàwá ẹ̀kọ́kọ́ bọ́ọ̀lù ọ̀bìíní. ìrìn ló mórí ọ̀rọ̀ mọ́mọ́ ẹ̀họ́ bí wọlé inú kọfí ẹ̀sùn wúrà kó dọ̀ wúré wà mọ́ wọ́n kẹrẹ́ táksìsì rẹ̀ kó ọbí rẹ̀ kó ọ̀nyọ́ ọtẹ ìrìnyẹ́ ọ̀bì dọ̀ sí ọ. bọ́ọ̀lù ọ̀wọ́ bí mo náà pàṣẹ máa yá ìjẹ́ ẹ̀kọ́ ni mi hu ọ̀kẹ́ náà nà kọ́ ẹ̀sẹ̀ kẹ́nẹ̀ mọ́là tẹ́ ọ́ tẹ́ ẹ̀yìn rẹ̀ kọ́ náà rẹ̀ fọ̀rọ̀ wọ́n gbọ́n èyí o ọmọ ní àgbẹ̀ gbọ́n èyí o klọ́pù tó wọlé yìí. yàbọ̀ hẹ́bọ̀ ọ̀nà ó lè fi ṣiṣẹ́ yìí di àmọ́ ó lè ṣiṣẹ́ yìí di àbọ̀ ẹ̀mẹ̀rẹ̀ wo dògù yẹ yẹ yẹ yẹ yẹ dògù yẹ yẹ dògù gòlì ọ́ yẹ tàn yẹ pẹlẹ yìí slọsi o tó wuli yìí. dama bari muhammad sallallahu alaihi wa sallam tonta bi ọyí zọ ni jọ ni ìkiri màmá ni ìyí zọ ni dídọ́ màá ni mí èdè bira ìjọba àbàrí mùsùlùmí dókítà ni mo kọ́rọ́ pé ń wọ́n pọ́ọ́rọ́ ni tọ́. utu utenyi omesikonozo ni yaman dobiri okere iporo poro doka ọnọbare mabe de koso na guruvo ọyị ha ọnị ikiri ma ha te ha tekun enye na onye na ọyịba ọnụ presa na ekwu ama na eme onye onye na ọyịba ọnụ presa na ekwu ama mewere ka ọ meni inu itinye te egwu ijwete ولو كانت النساء كمثل هذه لفضلت النساء على الرجال فما التانيث لاسم الشمس عيب وما التذكير فخر للهلال ولو كانت النساء كمثل هذه ẹ̀yẹ́ náà náà náà à ń kiri mi ọ̀nyí hakim ọ̀nà ọ̀nà òsì kiri ma láfù dìlọ̀ tí mi sáwà láròjà rẹ̀ àwáyà ni dọ̀bá ní ẹ̀yẹ́ náà hu náà nọ̀rọ̀ nìyẹn fọmọ tani ìfún lẹ́sìn ṣẹ́ǹsẹ̀ àyìbùn kàsí ẹ̀hún rẹ̀ hàn yẹn náà feminine gender náà sọ ọyọ yìí e. ẹ mà kó bí ọ ẹ ẹ wọ ikú mi ọ bì ọ. ìjẹ́ kí n lọ bá wa wàá kì shams ìyẹn ni feminine gender yìí lè yọ. sínyà èyí lórí ọtí rẹ ọ̀nẹ èlò yọ àkàrà ìnìlábà ọtí rẹ ọ̀nẹ èlò yọ yìí. kí ẹ lọ́tí rẹ ọ̀nẹ yọ yìí e. ẹ mi ọ̀ ikú mi ọ bì ọ. ama ababu hɔ yɛ ɔkyerɛ yɛ ɔnɔru elo yɛ kelo kyerɛ ɔnɔru yɛ ya. banyɔ ɔbɛ yɛ. amenye na ɛyɛ na ya anki erimi osi ekirima ayandɔba nye nye na tɔsɔ nɔrɔ omuli ɔnɔbi otinye seyi eseyi eseyi otinye wa yɛ do otinye iji ya ni ara ma ịnọ na ino nọrọ omuri otinye wa eyi do tinye ya wa amin amin amin iji kiri ma zai to nto omuri sallallahu alaihi wasallam onto omuri bana sahi welcome ine bira sinyo hi welcome onto omuri bana do onwe ehi oyi do onwe ehi rire yo hine oyi do onwe ehi amasa rokoro ihe ọ dị. don to mori do tiibi yo abira man do pori jeibi hun wo mori yon an ko mere jeibi yo hindu anavozi otba anavozi abu sufyan slot on to mori ni anda ba yen kai iri mori jeibi non an non to mori mane me kana kawana Ọrịa àbíkẹ́ ìrírí maka ẹ̀mí na ọdọ́ kẹ̀nẹ́ náà káfa àǹtọ̀mù tọ́lákà kọ́nà ọ̀húnrẹ́ wà wọn òjò ìwé wa. ẹ wà hàn. àányẹ sọ fìzù bó ni ọ̀fìzù mmemme ń bọ̀ mọ́rí mẹ̀mẹ̀ enyi iyo na-ere enyi zọrata naza enyi zọrụrụ naza enyi zọbanyena naza oponotu disu ma ihe dịka omori oje ibe yi omori otinyewo ije ibe na ya imiri n'ihe na-ekaka ya agaghị eyo ma eke nwụnanị inna lillahi wa inna ilaihi rajiun oje yi ihe wọnyi kata tọrọ ẹsọ oje yi osi bụ ike taa ọsọ kiri zọzọ ka ẹwọ ẹwọ ni ma wa je ẹ e wọrọ n'omori ọha ihe n'ibira

ịnọ ebe nwa ni ntutu ma ń títú okú bí ká ẹ má rẹ̀ bàrẹ̀ máa hùn náà inú ẹ̀yà àzẹ̀ orígbèrè ń yà àzẹ̀ ọní ká ẹ má rẹ̀ bà hùn náà kéré ní tùì inú ẹni abẹ́rẹ́ sọ́mọ́bọ̀ na ewúrẹ́ ọmọ ọ̀hìn na kan na ẹ̀lẹ́ṣẹ́ nínú hàn náà. kéde ní tì ya yẹ́ká káyékáyé ọ̀pàdé àmọ́yé wò èyí yẹn kẹ pọ́tẹ̀rẹ̀ wọn ní yíyẹ fẹ́. ìrànwì àrẹ kọ́nà kọ̀ ìnáni ọmọdé akụ. ẹ̀rẹ́kú sáwà náà mẹ́ta ẹ̀rẹ́kú kàyé àṣíṣí láìláà ìlàlá ọ̀tọ́ bá ọ̀rẹ́ nù ẹ̀rẹ́kú onye ònyéjì ní kan na nàrẹ́ nù ẹ̀yìn ọ̀rẹ́ nù lẹ́yìn wà. mọ́tì ohun tó mú yín. ànìlẹ̀lẹ̀ ẹ̀yìn ọ̀rẹ́ nù lẹ́yìn wà. ẹ̀rẹ́kú ọ̀dì nílé kàkà yé òye tani yìí kẹ́fìrìkì lóbi ṣíríkù. ẹ̀ẹ́dẹ̀rẹ̀ islam ọ̀dì. every ehe kɔɔbi every omori hɔɔbi ohiata ọ bi bɛ yɛ so ohiata ni bi ipami ohiata ni bi udi oyizule ohiata ni bi ire hɔnɔnan ohiata ni bi ire politics ire miti ohiata ni ọ ka ọ ọ ọ utwenyara anyị na jono of the part and parcel ono ibo neka ibe ka e emuru ko kaka ka e obe tin na jono obe tin na ize nwa ne bi ene ko yeta ne bi kafrichi oyeta ata dị shiriku na-akụba ka aka na-akụba ka aka anyị ka anyị tuwe kwurazi ọnụeze nwa ọnụ ọnọdụ ọnịna akwụrọkwa na obe n'obi ntụ kaka akwaghị anyị tuwekwu ọdọ ọnịna ọdọ kaị n'ize yi uhie ka na azọ ike azụ ichizi asọ shiriku anabọ ọtụrụ ya ọdịka ya ha mụ ntụ omori mere ihe oyije ihe hụ na kụbịa ala enero oke ontomuri onu jeibe ho na kubi kirima ọbọbịrị m na-akwụrụ aka aka na ya bụ aka na awọ ọbịrị m na oji jeibe nfa enero abịa mere ọ enero ka masị ọka na kwụrụ ọbịa na kwụrụ ọbịa na enero mere ọ ontomuri iba onye kata ịrọjọ mama azị ịrịkwa na-akụ ọrịkwa na-akụ agbó mori ọ̀nà yàrá tuntun ebe ẹ bá gbogbo ẹwọn mori ọmọ ẹ̀kọ́ yàgbọ́ ẹwọn mori fi yẹ yàgbọ́ ọ̀hẹ́ bọ̀ ọ̀nà lọ́mọ ní títí yẹ ta ahọ́rọ̀ ọ̀rọ̀ láti ọ̀tọ́ mori yìí. kẹ́lẹ́ ní ní yakakaba ekoko ɛpɔtɔrɔ ɔyɛ ikete ireti ekye ɔsɔtɔ ntɔ mori yi ojúmọ orojúgbẹ ẹẹdẹwọ ẹni bi netu di kẹyẹ anyujugbo orojúgbẹ yẹ náà mẹ tán enebi tuju muye anaba tuju gu dɔwɔhɛ toboka an ka wɛrɛ ma sura kɔmɛ wɔnyɛ fa daa tɔɔrɛ dɔɔ tɔɔrɛ deɛ kyiri aŋa kò sura ne tete yɛ ama mɛrɛ yi ni tuju mu ni bi tɔ ojú gbanda tuju b'a tuya ne ya ẹ̀mí ẹ̀rẹ̀ wọ. nítorí káyé ẹ̀yẹ náà kò yẹ wọn ẹ̀ brothers mùsùlùmí youths ọ̀pọ̀jù ọ̀pọ̀jù ọmọ ẹ̀ náà the brothers ẹ̀ náà ha hàn rẹ̀ ọ̀nà rẹ̀ ọ̀nà yẹn máa kàn náà bàtà àwọn àná mẹ̀kọ́ ní iná ilé and this is the didi nana za ẹ̀yẹ́sì ni mo tún mo rí ọ̀bọ̀rọ̀ káyé òfin mo dẹ̀ ọbapẹjuwe lọtí o ntọ́ mọ́rí ni yes lọtí o ntọ́ mọ́rí ni mikadu ne tu tẹ̀lé mẹ́kẹ́ náà sáà sí súnà ẹ̀rẹ̀ ní ìmọ̀ àwọn ọmọ rẹ̀ wọn anyị abẹ́ pìtìkà yẹtùbà yẹtùbà hùn rẹ̀ náà náà hụ nene na aka islam mene nne ta islam ọshọ ntụ omuri ọshọ omuri ọshọ ina ti madina ntụ omuri me hụrụ maka ba nwọ anyị resọ ebe ebe anyị banyị ene kaka ye osu kwe na nnebe ọnụ ihe nwụ dị ara dị ezige nwụ ahịọsa aus na ahịọsa hazraj ọntụ ọmọdụ sallallahu alaihi wasallam ọ meba m ihe ijira na nwetị madina do tinyina kakane na ịba den ne vari enyara enwe n'ishe nwụ rịra ya mba ọrụbanye islam slọtụ ntụ ọmọdụ ihe niile rịra ya mba ọrụbanye islam oyi mere zụta enwu na-eme mere zụta enwu na de akwere kwewere kwutu enwu de ya azige enwu dota hetene riro ina nwụrụ n'ntomori na nwụrụ dota hetene omori ọha ihu ni Ire ịresọ imi jozi na-ezoza agụbika onye mmekwado nwere nri jahannama ire ọya kube tu dị ka ya anyị n'ibire na yudi ịresụ n'ibire n'ibire ha danibire yudi danibire na ọgba nne tụọ ka ma gụ mbọ mi ọba anyị suru ka suru rẹ ha ịresọ n'ọrụ o ne tuke sọ na ya na ịba ọgụ mbọ ba aba ahụ oge ne tuke ebe sọ na ọrụ enye ọgụ mbọ ya ọgụ mbọ taa ya taa abụọ dị ma ka anyị rịbe nwa ọgọ n'ọrụ aboko muri uhemwa aboko muri uhemwa ebo do ne kani ijo da kana uslatu to muri ni me awa mara sofa eh mizro dum ka nka wa oju oji me aku ko bo ku je ko da sira sona wa da so je da se ko abi do si ni e ko na da so والله تالله ثم بالله الذي لا إله إلا هو ما أيمي بابا با أنيس مش غنارو ما يرسونا بي محمد ما ما يرسونا بي دم سجع والله تالله ما أبزم لنا نوان أكو مريو أبي إسلام أنا أجي أفا آمين لك أي إسلام أفا أنا ربنا شو نقول أصلا هو شيء كائن رسوله بكائن mi heku ni naani wallahi tallahi wa billahi alladhi la ilaha illa hu ma me rasa awon kama ho se kai ujen usi pa pam on ma se gara awon kama ye ere so no be e no be o me me ama me mere huse mere ki o huse po da ni kai ma ye ama e de kamile hussein ìjọ súnkẹ ìjòsílẹ̀ àkíkà àkàrẹ ìdòdó ọ̀fà slọ́tí tó ahụ rí nìí nígbà ikú yútu àbí ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ àpọ̀mọ̀ nkánu ẹ̀rẹ̀ òyútu irú à ẹ̀rẹ̀ òyútu rẹ̀ láti ọjọ́ mọ̀rí nìní tí yẹ́ sí láti mẹ́rin tó mọ̀rí nìní ẹwọ́n rẹ̀ sí ọ̀nà sí dùn kẹ́nẹ̀ omúrí ọ̀ṣọ́ ti na yẹn lẹ́rẹ̀ nìní ìjẹ́ mọ̀rí ìṣọ́rọ̀ fún mọ́rọ̀ kyekye onirabɛ paa a amɛrɛ yɛrɛ so kaa ɔbi ɔbi ɔbi diin ka anyị ɔlɔri e, ka n'isi ɛna ɔlɛ bi mɛ ɛsɛ ahɛ awɔ mɛma ɔdi mɛ security committee ana ɛbi di mɛma ɔdi di ma so wuli wɛkɛ ni baaji du bo nyɛ ana

nke anyị kụjugwu alị kụjugwu alị abakehe naghị ka atụ abọ ndị skuulu anyị ndị skuulu anyị si ọdọ si mi ozi anọ nyara anyị n'ihe mkpụrụ tu na onye karịa dịrị dị ka ụdị dani bìrọ náà wọ́n ní tọ́ kàmọ́ gúnbá mi ya yẹ kàní bìrọ yẹ esuruboda ìrẹsọ náà wà bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sọ náà ẹ̀yọ gúnbọ̀ yọ̀ ẹ̀dá o da kẹ́sẹ̀ yìí ẹ̀lẹ́ ọ̀nà ọ̀nà náà yóò di ògò kú ọmọ sí ọmọ gbẹgbẹ àwọn wọn ni àwọn ènìyàn tó meskama kayokaye onaye kireyame banasi mankake ireya nebi shuaibu onlazire man izo mori edo kaye kaye aga nebi shuaibu e kayo قالوا يا شعيب ما نفقه كثيرا مما وإنا لنراك فينا ضيفا ولولا راتك لرجمناك وما أنت علينا بعزيز قال يا شعيب إجا نبي شعيب موادي دا ياباني ننوزو مري أنا كايا نبي شعيب كاو شعيب ما نفتو كثيرا ما تقول أو إذا نواك نويفا أو نويفا سواء كان yana wuri a ita ta wa inna lana raka fina da ifan iya ere ka kuma ofe ina ka kana yi wen yake wen yudi ya e yi sunye wala wala hatuka. ebi panu hore da ebi panu hore wani erore ya zara jam naka ire ta ya nse duni ne ya na kore tan ebi pa ipanu e hore wani erore ya mara na. ne korata wa ma anta na bi aziz an yi so me dan ha wa yi so ve mu bai amma ko no wuro me yo ne ya stop no to muri ni lero na ne bi sai so yiwa ono muri do kai in so to hood is on so to hood 91 oyo na ne bi sai bo vai wa in hood onyo ninety two anabi shuaib ọkaye kọla ya kawun ara hafi azalaikum min allah واتخذتموه وراءكم ذريا إن ربي بما تعملون محيط قال يا قوم أنا مش عارف كما هي ونظام أرى في أعز عليكم من الله إيه إيه بانمو هلا بأكوكو أنيو بانيو لبأ وننهو نومو لهم ọ̀nà kókó fi sáyidá òní ni húnà ọ̀mọ̀rí hìm wọ̀tẹ̀kẹ́sọ̀mọ̀hó wọ̀rọ̀ akọ̀mùsìkìrìyà dúdìrì yóò mọ̀rí dúsùnmọ̀ ẹ̀gẹ̀dá nínú dúdìrì ètùrẹ̀ máa nínú ah iná bá bí bí máa fà máa lónà mọ̀hìn ọmọrí ọ̀yẹ kára fún àmà nínú yóò lọ́tí òtó mọ̀rí mi. àwọn bá sẹ́yìn ka èwù kó ọmọrí ànáhìn wọn àzírẹ́ dịka adịrị ọnụ ọhaba anị wezikawaye wezikawaye abụbọnọ nụ musulmi onye wezikawaye ọdịkaye ịrasọ wọọvin ịpa wọọvin ọdịpa ọdọba nda ọdọbere saụ onye ọkọlị musulmi ọkọlị musulmi ọnụ anyị dọgịa ọgụmbọ ba ahụ n'ụba ahụ tụọ ụba agwọ ọgwọ dịka adịrị ya ahụ ụmụ na-emeta nụ Ọ dị ka ya ịpa n'ụwa hụrụ ọdị ka ịwa aka isi islam na nke wa ame ịna heke enyi ujo n'ori kwu ịnụba ahụ na ya ka ya ewura adịrị na nebisọ aịbụ kwu duto ha nyara mi o ịnịje na ka ya nebisọ kawa na wala ụlọra atụ ka ebi panu hụrụ ebe labaja m n'aka dị ya na kụọrọ taa amara na ka nebisọ aịbụ ka ịwa ka ya e, ara ati a azụ alaikum minam lọhi anke pani mo hore de ono nyu banyi no ba oni ni huno mo ri hini ono na he oni na ni ka boy ni ana na biro slot on to mo ri ni ana na ni لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم هذا هو من هو من ده كيستيكا سو يستيك ozomuze mere ịṅụ ọmụsị e mere ọdị ịpọnụkwụrụ ebe kenan aba anụ mere do ihe nwa okwu omori hin slọtị ntụ omori hin ihe ka ụka nwere shiri ka ụgwụrị na hụ duno de iro omori hin or islam dogwụrị ri jahannama duno de iri jannam aka utuba do asese tuba wewe tu bado mulido mwehi ili ananye makani Allahu akbar ewe abeba abayo nashoka na na kuoze hune mu abeba ashoka na na kuoze hune nesirikaye la ilaha illa allah muhammadu rasulullah sallallahu alaihi wasallam ave ngoni ni poro akukwanyehere mu poro ojú bu ọyá kọ àmọ ìlà akójúmọ yìí náà lójúmọ yìí àyè ìjọ rẹ ká kọ ìlà mi ẹ̀ máa ní. ẹ̀wùjọmọ yà nàrà àlà àmọ ìlà akójúmọ náà ká ìlà rẹ̀ ìdílé náà ẹ máa máa ní bá ṣojú ojú mu rojú máa pejú mi kẹ́ abuke wuli bu oloju mu ike na ọmọnìyẹ sọ bọgwẹtẹ ẹtẹ na nwa dali na nwa okehi. asalatu ntọ́ mo rí mi. báyìí rẹ̀ ha ẹ̀ lọ. àná mo rí àwọn ọmọ náà bá ká ìka yìí. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم يا أيها الناس أمريها يا إذا أمريها هي إذا أوكي ناس ألا أوكا كما يقولون ندعو أوكا يا أيها الذين آمنوا أمريها كما يقولون ندعو صبرك يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى أمري تنا إنا أتنا نرو إنا نرو إنا أتنا نرو وجعلناكم شعوبا وقبائل دون أمري مين أكورا كورا أتنا سورة سورة ما في تومري سبع أمري omori ọka ni ta arafu o wa se yẹn ni kẹne ọ o ya se yẹn eré amọ̀nà náà ní sọmọsí yẹn ní náà dúnkà yẹn anyi si ni ansi mi omori yẹn na-eri arọba dọọba antwasọra topic amaani bi kukiri yẹn ɔno deɛ ne kare ame ama ne introduction ne abi introduction ne ramadan no no ɔno ano de yɛrɛ so kɛnɛ ama do mɛ dɔ dɔ abi ne sɛ ɛtɔ ne bi sika ma mɛ nan ɔmo akoko ɔmo ɔtetɛm ɛdɛ wɔrɔ kama wura yi na ɔmo ɔtetɛm ìwé ní ɛmɛ kama ɛdi ne ne hu ni ma digest ɔmo ɔtetɛm. ma kwa nye plan kama nene akai ikaduna agubire yonon ama jo mo teten dimi ko koro ya wan eyi mi ya wan dimi ku be ri di jo da sa do mo nke ara ono ma ke ko ajore ino iri di me na nka a bi si sa e yẹn mọ kókó iṣẹ́ ọba kàmi. Lọ́sọ̀ tó bò ní. Iná akérèmẹ́kùn ìdàlọ́hì àtàtàkù. Láyé láyé ẹni ọ̀la. Omori. Ọ̀pọ̀ anájú bá yí huri dáná omori yìí. Omori wẹ́rẹ̀ wáyé kọ̀ọ̀nà dárí yìí rọrọ̀. onye keghị ọnanyela afịa onekogugbo ẹbọmi ẹnọladị atịkaakụ ọnọba n'anya nwa ihe ihu slọtụ ntụ ọbịa ọdịkaghị wanyụ mfe na nwa ihe ihu aka uwe musulmi

láti ohun tó mọ̀ rí nìyí. ọ̀yẹ́ sí ní ẹyẹ òkú mú rí ọ̀nà ọ̀bà náà ẹ̀ bá ń dá ọ̀nùyàn sí ní ẹ̀rọ lùṣẹ́ ti rí lọ wẹ́rẹ́ rẹ̀ ọ̀bọ̀ ṣọ́ọ̀bọ̀ ọ̀nyàrá rẹ̀ káàkiri iná di islam wẹ́rẹ́ rẹ̀ iná di kọ̀ọ̀á láti ohun tó mọ̀ rí nìyí. ọ̀bí islam ní kúrú ìbàbẹ́ onyu kata de tu di kaye ade be ya si islam mu koran dan yi islami islamiyan dan yi shari'a ne ma bi kafiri wali yadu billah ọha mu do ham hona ne do yemi do di muslimin di mi sun o islam ko je mo ro ziri ugwam agubi kafiri cham aguba he kanara jinyi ọ̀nà ọ̀rẹ́ sùn mẹ́rù lè rí gbàm inú bí islam wọ́n kọ́tà náà mọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ń dá olúrò lè rí gbàm lọ́dì káàdì ilé ìwé mùsùlùmí lọ́sùn wẹ́kúrò lè rí gbàm èwe lẹ́sù ọ̀rọ̀ lè rí gbàm ọ̀dì islam ọ̀nà ṣẹ̀rí ọ̀nà àmọ̀ síbi kan òbí islam ẹni kúrì yí bá bẹ̀ ẹni kúrì yí bá bẹ̀ ɛnɛ kɛkɛ o tukui kiyama eroko mori ɔmɔ wo ba o ye hɛn wa ɔni nina janna di ka fili eri hɛn wa nina eri jahannama islam ɔna wa se ma hɛn islam ɔna wa se ipanu hore bɛ to tere fani dusu to a yɛrɛ so nu dusu ɔtɔ kɛ bɛbi islam nu dusu yɛrɛ sɔ ɔtɔ kɛ bɛbi islam nu o ma na k'a ye o mori yi tɔɔtɔ tó mori ni ene kuro ko muri nige huno banava wavi neta weve neta de ko nu tuwoku owo bamba du so to kede bi islam obamba obo ireso nu horere de ko nu so kede bi islam a ko muri no muri tonto muri bi ne ye ka were evu were evu wara jozenye ozo no muri tonto muri eto wara jonye lọ́tún tó mọ̀lú ní abúláàlẹ̀ mọ̀dúdí ọ̀nọ́yọ̀nà ìjá àkàrẹ́ iní páyọ̀ náà lọ́kàrẹ́ ìsọmọ̀lú ẹ̀sí yẹ iná ọ̀nà náà nìka wọ̀já anákùn tó uban wọ́kàbá ìlà ọmọdé kan náà tó yẹ káyà rẹ̀ kúrẹ́kúrẹ́ iná kúrẹ́kúrẹ́ náà dídẹ̀ yín ìrẹsùrẹsùn ọ̀kàlẹ̀ tààrù ó fi ẹ̀sí yẹn gúyọ̀nù wataawun ọ̀rọ̀ yá sí ẹgbẹ́ wọn wọ́n lọ́fún tó mọ̀rí nìyí ẹni lálẹ́ tààdì wọ́tàfáàkọ̀ ẹni yá sí wọn bí èsì ìpípa ọ̀rẹ́ àndàndà bí natural ọsọ ni mo yẹ tẹ́yìn rẹ̀ ẹ wò yẹ tẹ́yìn yẹn sí nature natural ẹni káyé ìdí ẹmẹ gúrì ìtẹ họbìn kàbọlọ ní níbi tí wọn ní ilẹ hàn náà jìn wọn abẹ dọ wọn abẹ dọgbọ yọ family ọnyàrá wọn abẹ dọgbọ yọ ndọnyàrá ayé family ọyẹ bàbá láti ntọ́ wọlé ni.

ɛnya no nye choice ɛnya no nye nso nye sika na ya de mbɔbɔ bi twɛn wɔn ɛho n sport ntom ri ni yẹn sọ mi twɛn nyara twɛn abɔ di a yɛn ŋun tɔ bɔn ɔbi a yɛn ŋun tɔ bɔn. andanabɔ ɛna rere rɛ ne koko rɛ nyara ɔsɛ nyɔnrɛ hura yɛ no huna ndɛdɛ o rɛ ɔhɔra ne koko rɛ nyara andɛnɛ yɛ bɛ nda o ɛna rere rɛ ne koko rɛ nyara ɔsɛ rɛ nyɔnrɛ yɛ no huna nda ɛna yɛ ahɔ n'olu omori ɔba mɛka yɛ ama mi yɛ no ne wɔn anyo ahal do wɔn anyo kata ɔno n'osɛ nyɔn tubɔ ɔno wɔn nana gore ɔno yɛ no ada ɔyɔnu ɔnyɛ ɔyɔnu ɔnyɛ ba ɔyɔnu ɛnɛ bɛ na ɔyɔnu ɛnɛ bi bi jɛ nyɛ ba ɔyɔnu ɛnɛ bi bi jɛ bɛ nyɛ ba ɔyɔnu de kɛnɛ o sɛbi de ahe dam abo kɛnɛ o bi di la ɛnɛ o bi di yɛm o bi bi tɔn wa wɔn ɛkɛ ɛnɛ o de yɛ ɛnɛ o de yɛ amɛn ɔsɔ na wuli wɔn n'omori kankan ita ara fo bi do wa si yɛn ŋo nene wàá yẹn ŋo nene do àjọyọ̀ bá ọgbẹ́ ŋo bọ́ nene. ebikeye asị dị nwa ete ebe asị ime ihe nwụ ebe asị m kọrọ ka ye osu ete yara ewu ọgbọ omori na ka ya bịara agwara agwọ ya bịara sọ esọ lọfị nke omori ya sọ nwa ya di ya kele di na tukuhịa taa abaghị Pt. ìkònyára ọdẹ rẹ̀ ọmọ bàbá níbi adama sẹ́fà bí yóò máa sẹ́fà bí yóò mímẹ̀ ọmọ yá mi ìdí ẹ̀rẹ́ mi ni ti kònyá tá a báyọ̀ ọdún mú rí adé tó náà ẹ̀yìn ọ̀bẹ̀rẹ̀ máa níbi adama. Oniri onye ya ire mere mekerekere na ụyikwe ire mere ma ha waa ọnụ mụrụ ịtụ narị na ọhụtụ na ma ịba nkụ mụrụ ime na lụkụrụ anị ọnịrị ọbụrụ ma isa ọnụ mụrụ isi kụmfa akụ na nkọbara isa tinyere kwanya bụ enyi e, e, ọyị mme anụ anaghị n'aka na ọrụ n'ọrụ dọm dọm ji anụ dọm ha akwadịrị ka ɛnɛ kɔ n'oji hu ne sama banyɛ tɛ ɛnɛ kɔ n'oji odi ne kɔ nyɛ na ɛbɛ para hu ɛnɛ kɔ n'oji odi ahi nyi sɔ nyɛ na ɛbɛ para hu sɛbɛ bi eyi sɔ bɛ nyɛ o oyi wu sɛ nyɛ o sinɔ tuntun mo di nyini tɔsɔn naani.

dɔn ne ho ne dɔte idɔte na nye ati dɔte na enye yi idɔte na enye yi ɔno ba ama da kibiri dɔte wa maa ne no awahi omori ɔne ɔza ahoro na ne plasi otu omori wu wɔwɔ omori kaa ne ka ye kɔdɔ afulaha manda kaaha wa kɔdɔ manda man da saaha ɔno na ha nye nwa ne dɔn ne hwa ne do se bire tɛre do se ne hwa ne omori ke ɔgɔri ɔra avaa ọdún àwọn dọ́tíà ni omori kì í dọ́tíà ọmọ ẹ omori àbábà sí ìhìmẹ̀ ẹ̀yìn nínú ẹ̀. owó wo yẹlẹ kanaba muhammad sallallahu alaihi wa sallam ini ka ojú ha tan dáa ká ni ka yìí lẹ́sẹ̀ mi nà man mata alala asabiya ọ yìí náà fẹrẹ man ọ̀rọ̀ náà wà gòbí yẹrẹ sọ dọ́kùnrin kúdọ̀sù ọlọ́wọ́gùn rere rẹ su jose náà ẹ bọ̀rọ̀ dọ́kùnrin kúdó su wúrere ní kìjẹ́ níbi máa hi jose náà ẹ bọ̀rọ̀ ipa òórí ká mi hu náà lórí kì hu náà sọ nìyí ilé hu náà mórí ọ̀ọ́dọ̀ dọ́kùnrin tẹ́ ka sẹ́nẹ́gà mi hu náà lọ́yìn jábà mi hu náà dé pa ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ wọn ọ̀sán náà yìí ní ká mi ama ye isi islam o fiyɔ nika ye ipe o de kawa amakobe do je ipe o kawa amakobe no ala yɛlɛ nda yi o mɛ kanada sɛ kɔni sɔ ɔfu deere a bɛ ka kɔ ɔmɛ ba yɛrɛ ba yɛrɛ jɛ yɛrɛ so ye wa mɛrɛ fa wéere kɔnɔ ɔ makobe do wa gbɔdu tɛnyɛ nkɔya dama ye rɔba bɛ de yen. ọ̀nà na ọ̀nà ló ń tún múrí àkàíza náà na sinatun tó múrí ni lọ́kọ̀ọ́nà náà bọ́ ní irí mẹ́wúrẹ́ kọ́nà nílẹ̀ na mẹ́wúrẹ́ ọ̀nà dọ́sùn asọ́ta wà nílẹ̀ kàtàkì ya tó múrí yìí lẹ́sàmínà mọ̀ndá àìlẹ̀ àsàbíyà ma n'ọhịa. ọdún ní wọn yọ ọdẹka mako bi asahun náà ni kẹfẹ náà ni anyikaya ẹwọ wọn ń bá. lọ́tí o tó mori ni o tó mori kọ́ ọ́ náà ẹ̀rọ ìwà ní nánu ọ́ yìí náà lè mọ́nà o tó mori yìí lẹ́sàn mi nà mọ̀ nkọ́ tala alọ́ asọ́bíyà wàhálà wọn nọ́ọ̀dù rẹ̀ kúrì mẹ́wù rẹ̀ ọ̀nà wẹ́ẹ́ dẹ́ka sùn tó rẹ̀ kọ́ nọ o tó mori kọ́ wẹ́ẹ́ rẹ̀ yìí náà lè mọ́nà lọ́tí o tó ni. ɛhɛɛ ama yɛn nanu ma na yɛ ano lɔsɔ ekyɛ ka ba ne biro ne wɔte rɛ so ka ka na menyiri kɛnɛn ɛɛ bɔna ahyɛ ndan ni mɔbara ndan asepa ni na bɛsa. lọ́sìn lè sísá nù lẹ́ẹ̀kọ́nà àwọn ẹnikẹ́nà ọ̀rọ̀ lọ́sì ẹnikẹ́nà kwari ọ ọwọ́ wọn mi di mẹrẹ ká mi ká yìí àáríkà ìpọnú wúrẹ rẹ ẹwà rẹ mọ ìlà títẹ ìwà kàfẹ nẹẹrẹ ọgbọn àmà wàá mẹyà dáná rẹ náà ẹ lè pa ọ dòdò domori kene ya mba su una ba amadu e ha na ba ma bon du ere dị du ere ma bon ona e mba bụ e dọwa wa enyo me ko e ya za aba na anya amara dị de nọ nya na ha mba anya gete dẹ́sẹ̀ ìgbẹ́ mú dẹ́sẹ̀ ìkò òdìjẹ wọn àmọ́ ọ̀dọ̀lọ́rà ka wàá náà ní ya ń dá ọ ẹ̀wọ́n náà yóò dì dúnà ní ẹ̀sà ya sì nà ẹ̀hẹ́ iná na dá ọ ayé àyà sì nà ẹ̀dá ẹ̀nà ẹ̀dá ń dá ọ ọ̀nà mẹ́ẹ̀ náà wana yudi anda vile mwana ye waba yudi deka tazama zanda tene evanda e ya ke town osi bidole kawa mebebe wame bebe wa roya inubo muri ago ke ave ave kata akata wehi deka wa vuga tuba ben ne rasun ina na no no ana ma ka so ne kawa na na yanda wehi me na yanda wehi ɛdɛ ne ɛyɛ akɛta ɔbɔ nɔn voluntary voluntary ɔbɔ nɔn sáyé voluntary action voluntary act ɛn sinyi ɔhɛn ni bira ɛna ɛna ɛdɛdɛ wusi wusi mɔ gɔnbɔ kɛnɛ ɔwusi mɔ gɔnbɔ kɛnɛ ama ka ɛyɛ eh, ɛdɛdɛ eh, ɛdɛ eh, sɔbi ɔkawa yɛ anamɛ ama ka ta ka udiwi nani daa baba ɛnɛ daa baba ɛdɛ ne kora ɛdɛ ne koko di ya kɛta ɔn ɔsi bi dɔɔ de kawa ne zɛzɛ. wamezanza na anyako ya wanu ali nvo muliki watu ntu era ime baya ime minyonse leo iji anini asọ́dọ̀ náà rẹ̀ kó omori ọmọ sí hùn ní rọ́ọ̀yẹ́ omori ọ̀nà náà bóòlù káwọ́ àbọ̀gọ́rẹ̀ yọ̀ bí wọ́n bá náà kà kàwọ́ àbó kó omori anadọ̀ ire omori dúdọ̀ ire ń tó omori. ilé wọn yẹn wọn náà ní sàhánú kọ́ ẹ̀ ọ̀nà náà anadọ̀ bá yẹn ń tẹ́yìn ìkye. ọbi ìjì anị ni ní suratul hujurat ìsẹ́gbẹ́hù ni ayọ̀hù na wọn ní ayẹ̀ ẹ̀wọ́rẹ́ ta kòkòrò àmì rẹ̀ wọ́n mọ̀ rí ọ̀nyìn mi Ya na

kiri ọmọ mi mẹ́rin. àǹtòsímú kọ́ọ̀mọ̀ bí jẹ́ hàlà fàtúsbìhù àlà máa fa àlùtún náà bí mi. àǹtòsímú kọ́ọ̀mọ̀ bí jẹ́ hàlà tí òvi àsomàmàkú bí kẹlẹ̀ ǹzẹ̀yìn náà ni ni jòzáì yẹ fàtúsbìhù àlà fa àlùtún náà bí mi dɔw ma soma yɛ nini tɔ soso mɛ nini du ne tuka ye isakọrọ nọ n'ọma ọma oh, fúláṣẹ tó mọ nìyí. èyí ẹ̀rọ kẹ́ni sí sábà tùrùwọ́n náà yọ̀ máa ṣe bẹ́ẹ̀. anyị kpọnyere anaghị banel mustala ẹni nọ ntọmori kwere kwudo ntọmori rụwa dọkwụkwụ ya keto ntọmori ntọmori ọbatọ dị nyara kwana dị zaka tenilide Ije mi wọ́n kọ́ńtò múlẹ̀ ọ̀rọ̀ àtúntò èdè ìtẹ̀lù ìjẹ́ ọ̀nà nínú àgúrẹ́tẹ́ dẹ́ni tẹ́hẹ̀kẹ́ nẹ́fà gẹ́rì ọ̀n jòzọ́ ìdọ̀bányé yọ̀n tó ń tó mórí yọ̀n tó onótó mórí tòtò ọ̀nà yìí ọ̀nà mẹ́yìn lè wá kẹ́nẹ̀kẹ́nẹ̀kẹ́ dɛ kɛfɔ kayo ntɔ mori nkɛ ɛnara ava ɛnara ava ho ni islam ɛyɛrɛ lɛ kɛ nisɛ zakayɔ enu bɔnɔ na kayo ntɔ mori wɔn na silɔtɔ ntɔ mori ni denu bɛbɛ ni ka azɛni na bani mustala kɛnɛ na bɛɛ b'a tɛɛ mu bi tontɔ mori ye ne ti madina ìjẹ́ bẹ́ẹ̀ david tontɔn mori ìjọba tó mori wọn sọ ní mi ètè yẹn kàn ní ẹrí ní ebíru akọrẹ kọ orí ètè yẹn wọn ọlọ àyè Khalid bin Walid ẹnu ọkọ kó sàásán dọ ọkọ dọ ọwọ nà kọrẹ kọ abẹnẹ ní ẹbẹ àná ẹnẹ tọ bàbá àná dẹwà yọ fìdí tó mori dẹkẹ wọn tó mori ẹnẹ ẹwọ káwọ àtútọ àrẹ dẹni tọ ẹkẹ nẹbà gẹrọ ntọ nù tọ àrẹ jùzọ yìí jẹ ẹrẹ rẹ ọmọ.

إن جاءكم فاسق بنبأ فاسق إذا الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين إن جاءكم فاسق بنبأ أن ينريتشي نتوني فاسق إذا بنريتشي ama ituma mo sɛ nyɛnso yɛ ɔbi ama kama o ama onire kyɛ omuri omuri akaze na ne anya onire ne onire kyɛ ne betu ne ne rire nu bɛnyɛnyi fata bayi ano suruvire do a yana ne bɛ ɛda ne ne ɛnto si bo kɔm bi gba ha obi aso na misɛ ɛbɔrɔ ke bɛnbɛnyi na ke ragbɛnyi na jodá yɛ kae ɛbɔrɔ e kawa mɛɛ kaana jo abasɔ mɛ fatos bi hɔ alama fa altumna dimira.

ina ne bire duha ne tuyi na agyina hɔ nom ina nyɛ ɔkyerɛ abeto baahɛ no do ori ɔbɛ kɔ ɔbɛ abɛ a mmiri ɔbɛ ayɛ ayɛ yà mú wáàzí bí ẹ àdúrẹ́sì ìrẹ́ amányìn ẹ̀ ń yí wáàzí yìí zọ yà mú wáàzí ìrẹ́ amányìn bí ẹ ṣe kàn nínú ni ẹ̀ ń yí wáàzí yìí zọ dáa kò fẹ́ kàkà yìí. E. sosolo jẹ tọnọ ina anana ẹnẹmẹra ọrin nẹmẹya na wọn kọfà èrè ọmọ ìkura ànàmọ bọ tọnọ rẹ kà nínam fatusibi wa lama fa altum nadimi walamu anafikun. anafikun rasulallah la yóò fi rukun sí kàdí min al-amtani. ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون واعلموا أن فيكم رسول الله domori aka ewonika na yẹni ni o ẹwọn na sábọ ntọ mori anna fiikum rasulallah kɔntɔ na omori yina kaka na onene. lọ́wọ́sẹ̀rùkún fi tún. lọ́wọ́ yóò na omori ọ̀yà na asa asa onene iniri ọrụrụ ọrụrụ ni iniri ọrụrụ ọrụ ọrụ ọ̀nìrì ọmụwa kaa onene ọ̀yà na asa asa na-asa ma na ya asabu ntɔ mori ɛnɛ aka ni wana go yi maa ni wani wani yɛ pɛtɛ to ayi maa wana ake yi jɛnjɛ ko ne hinu mɛ inɔ ya maa na o te o kofi kadiri nala amuri ɔntɔ mori ɔyɛ ana asa asa ni eniri ɔrɔ ɔrɔ no aka ya ni laani tum wahala ɔyɛ ani bi yɛ ne ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم أما أمري حبب إليكم الإيمان ọmọ ọmẹka imani wisua wesire imani ni dọmẹwo nika wesire imani ni dọmẹ ọbi ti na ya ọni ni wakabọ ha ilé kumu kufurọ. n'omori mẹka wa nyi hẹri sọbi ọkawọ. wọ́n fòsúkọ̀ àti ìrètò ìtse àsàbẹ́ náà ẹnu màbẹ́ ẹ̀ ìrètò ìtse náà ní bìrọ̀ sẹ́mọ́bí mẹ́rin náà bẹ́ẹ̀ ni. wọ́n lè ṣe àn rẹ̀ mẹ́ka wa ní ibi ohun tó ibi nìyẹn. àwọn nìyẹn dà ọ̀nà ọdún nìyẹn. فضلا من الله ونعمة والله عليم حكيم فضلا من الله ونعمة أمري كسان وباني هون وبان أمري أنا ندايوا أمري ورا أنا نتيتايوا والله عليم حكيم أنا أمري أنا يا ربنا دوني أنا أمي نمسيري أنا وإن lórí ka abanyara gbẹ̀bẹ̀ iná nnama dán ikita tẹlu dẹjẹ adini fasulihu bẹyìnà homa omori kete nyina kaka náà nne sẹmẹsì kete nyina kaka náà nne ọ̀nà taka ndó omori yìí òní sunu ntó omori yìí. fàyín bàbá ṣe dáhùn máa àyẹ̀lò òkúrọ̀. التي تبغي إلى الله تبغي تتفي إلى أمر الله حتى تفي إلى أمر الله أمري أكفين بغت إحداهما على الأخرى awanye na menene he pasana da kono do ono da kare kaka kasire o mori ka asire onto mori ka fakọtìlú lọtí tàbùgì ọmọrí kàbákú ka àmà àmẹ́nẹ́mẹ́hẹ́ àbọ̀ àtàtàfíà ìlà ya tọ́rọ dọ́ọ̀bà bíbíre ka mọ̀rí dọ́ọ̀dọ́ kàtítẹ́ kàndọ́ mọ̀rí ọ̀rísúnmọ́ tó omori mọ̀kárẹ́ yọ ni ana abagwari ɔni ana abakari ɔni ana ɔni ɔni ni mi dɔdɔ dɔtɔ dɔ ana arɛ wɔ ana kɔ ɔ ɔ ana nkata حتى تفيء إلى أمر الله فإن فاءت فإن فاءت بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين fẹ̀yìn fa omori kọ́ bàbá bẹ bínú kẹrẹ ìka àṣírí ọdọ omori mọ kẹrẹ yọ ni fàásùlù wọ bẹyìn náà máa bẹlẹ ábìlẹ omori ìka mọ kẹrẹ ọmọ ni iná kẹkẹ náà ní rírẹ bẹẹ bẹẹ wà á kí sí tú dúwà bẹẹ bẹẹ nìyí. iná láàá yọ̀hébọ́ lọ́mọ̀kọ̀ọ́sẹ̀tẹ̀. omori òsìrí ẹ̀nà náà ná bẹ́ẹ̀bẹ́ sẹ́nẹ́tọ̀ wòlí ìbáyẹ̀dẹ́ sọkọ̀ ọmọrà dọ́dọ́ bàbẹ́ ni. ìsọ̀nì yìí níjẹ̀yìn ọ̀bìkà yìí ọ̀bọ̀nyẹ̀ wúrẹ́ kì ìrẹ̀ ìzáni ẹ̀nẹ́nyẹ kàrẹ́ náà kàmẹ́ àádọ́dọ̀ dọ̀pọ̀lọ́ náà وهو مريض بعد رسول كذا فاعل فأسنه بينهما بالعدل وأقصته أسمع كان كان كان أو مرزا كتر ده كجوري رزا كتر وما مبه أكو كاسة مكالين أمم أموري كنودم رزا كتر وما مبه أنا أبي بزاي ده أموري كششار إن الله يحب المقسطين إنما المؤمنون واتقوا الله لعلكم ترحمون إنما المؤمنون إخوة أمري أكرها لعلكم ترحمون أمري كبوك أمري بيننا فأصلحوا بين أخويكم تجينا كتن يرى أنني واتقوا الله دو أن يوم مرينني لعلكم ترحمون وما يبغى أبي سوا مريو تيتا مريو نبو تيا مريتا يا أيها الذين لا يصغر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهم ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الإثم الكفر بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون يا أيها الذين آمنوا أمري يا نبأ لا يسخر قوم من قوم أسيرغوا يني رمي رغوا سيسيا أسيرغوا يني سيرغوا سامي عسى أن يكونوا خيرا منهم àfihàn ẹ̀yẹ ló ẹ̀ṣọ́ mi sí ẹ àwọn ọmọ náà ìlànà bẹ́ẹ̀ wọ́n ayẹ mu. wọ́n lọ ní sáàrùn ní sáà. àṣẹ́rẹ̀ ni ìràgbọ́nyẹ ni anáṣẹ́ ìràgbọ́nyẹ ni wọ́n sábà ọ̀ṣẹ́ ọ̀mì ẹ̀yẹ. àṣà ayẹkùnà kọ́ìrán nínú wọn. àwọn náà wọ́n sì mi ẹ̀yẹ ló wà ní àtọ́ àbọ̀ àwọn ọmọ náà ìlànà dzodzo no naani abaa yi ɛsrɛ so ɛna ɛyɛ tebira asɛrɛ sɛmu mi yɛyɛ asɛrɛ sɛmu mi fia asɛrɛ kpɛmu hɔ asɛrɛ dwɛmu abɛbi agya yi sɛ omori gya ɛto nene wa aboku omori wa di kebiri obi sadaka obi ɔno kokoro nyɛ ɔne bi ɔna abaa yi ɛyɛ tebira obi yara yara laafia. ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون ولا تلمزوا أنفسكم أصور كم هنني آه إجو مريا كا ولا تلمزوا أنفسكم أصور كم هنني ano muri menu no muri akai ori baka wako na ba ho wala kwa ho iso muri akai ba ba no o wa ka on ka fu kwa on no ho wala tanabazu bil alqab da sura he mu ire ho digo digi ni ni ire ho no loko no se sura he oyo adi koma asaba mere idu aka ka ukazi yo no e mu na fi no mu wa fi yo slot yonto mori ni baba ya ni deka deka na hu na wani tasi deka ye iso mori ba na kai ba deka anya n'ahụ ba na omori na ịna kụbịa nọ na asụsụkwa ahụ na omori onye ji ahụ bụ amadu na onu twachi na na akụ enwu na ije omori aka ka ehu sọ nka si na enwu si ya asị na enwe ete dịka e wee ye abụzọ na omori onye twachi dị na anị onye ọyịza ide omori hi dịsọ nyere ya na ịwụ ya na ọvịọ ị na-ahụ otu na aljanna

ọba bẹrẹ mọ náà bàrà àbá o. ilé yìí lè ké ilé odidi wọn máa ń lọ yàtọ ọmọ ní kẹsí ní ẹtùbà fàwọlá ìta ọmọ báàlẹ mọ. ọmọ ní kẹsí ní ẹtùbà wọn náà sàn ọmọ ní kiri mẹwàá lẹnu ẹbí ẹhùn náà ọmọ ní ọha ìhùn ẹhùn náà mẹyìn. ọmọ àdàbẹ ọmọ ní ọmọ náà ìpàrọwọ ọhún ní dọ́nà wọ́n ìtùbọ̀ ọ̀nà ní rẹpẹtẹ hósì tó àná. aláwọ̀ máa dín náà hàkàhàkà. àríhìn láti ọ̀tọ́ mọ̀rí mú bí a bá zẹ́dù ẹ̀tẹ́ mẹ́sìkámá ṣọ́tọ̀ ìdá ọ̀nà kò mórí òsì inẹ́kù ìjúmọ̀ náà rẹ̀ òmúrí ọ̀nà ọwọ́ ẹ̀tọ́ tínú rẹ̀ náà ọwọ́ ìpọ̀lùmọ́nà òhù mẹ́sìká tíyẹn wọn rẹ̀ ètò ìjókòó ní nyìtọ́ àgàsá orihe yokwe n'ahịa ịzọ building plan and bot the board of trustees ẹwà àmàsọ wúrẹ ẹṣọ ọmọ ẹ ọmọ mi plan ọmọ mi náà dé five hundred thousand naira àti million yẹn ọsẹ mẹ́rin ìsọmọsí approve am vana tó àyè three hundred thousand ẹni bot members èsù tán. Amen. ẹ̀fà nyẹ́ tìǹbù ká o mórí òsì ìyàmá nyẹ́ ẹ̀fà ní august ọbẹ̀ ọbẹ̀ ama mẹ́ta hàn náà n'ọnụ ọ̀nà àbùkún ochie hostel a inan a si foundation náà ni yẹ tẹ ìzọ̀ ọ̀nà àbẹ̀ nẹ̀nẹ̀rẹ̀ ayé ama ọ ama ọbẹ̀ ẹ̀rọ rẹ̀ kàkàkà irimẹ̀ nkọrọ nọ a mee

omuri amabo yikuye resanyane ne omuri amabo ozokuye resanyane ne ebona omuri rara jojo ko omuri amabo ovaye ne ne asomuri ma omuri ovaye yukata una ni azo meyo barara amasomuri kawa me ora dipe omuri ko omuri osu kuye resanyane aso jojo ojoku bi anyana ira to ina beku ijumma ina wonon yase tweke hano di yɛ ezu ɛkɛ na rɛrɛ ase nka bebe ti yi no susu ɛnna na ɛrɛ sɛbɛ da yɛrɛ kɛ yɛrɛ wɔn no ma ne ka tete ka yɛ te nya ŋuna wɔn ekoyi juma na rɛ eva maa mi tɔ mabɛka yɛ ka nye zikiri de nyɛ ɔno tu yɛrɛ wi ɛne re e papa ne yɛ atɔ yɛ nyɛ nsi hɔn na de de si kɔ kana ko le yɛ koko atɔ na wɔn na alahumma rinna alhaqa haqan wɔn zokɔ na tebaa. وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فسلط عليه سلطتك كجبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من اراد ان يكيدنا عليه وهول مكر من اراد ان بنا عليه واسرد خذلان من اراد ان يخذلنا عليه واجعل سوء من اراد بالسوء عيدنا عليه ولا يهيك المكر السيء إلا بآله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها لم شديد اللهم ارحمنا فإنك بنا راهن ولا تؤذنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرى به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرة ونعيما وملكا كبيرا سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ولا الحمد لله الذي لا يصرف السوء إلا هو الحمد لله الذي لا يصرف السوء إلا هو ولا يكشف الضر إلا هو ولا يأتي بالخير إلا هو وهو على كل شيء قدير